àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ èyí ni àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sójú wòran yín láti ìkànnì Yorùbá Broadcasting Network. Ramalifa agbọ́ má bí wọn lò níròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Tinubu ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kaduna pẹ̀lú ẹ̀bùgbà má bínú lọ́wọ́ Okowa náà ṣe àbẹ̀wò sí ààrẹ tẹ́lẹ̀ rí yẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ìpínlẹ̀ Ògùn lórí fàákàjánú ẹgbẹ́ NURTW ẹ fún Olúọmọ ní ìwé gbélé ẹ o kẹ̀sì wọ́gilé ìṣàkóso rẹ̀ ní ìpínlẹ̀ Èkó àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan tí inú ń bí wọ́n ti fi àìdùnnú wọn wọn olórí bí iléeṣẹ́ rélùwé kan bó ṣe ta ilẹ̀ kan fẹ̀nì méjì ìjọba ìpínlẹ̀ Èkó ti ilé ìwòsàn kan pa lórí bí aláboyún bó ṣe jẹ́ Ọlọ́run nípè níbẹ̀ ilé-ẹjọ́ ti dá àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga fásitì eléyìí tí wọ́n dá dúró padà sẹ́nu iṣẹ́ wọn ọ̀gá ọlọ́pàá pátá ní orílẹ̀-èdè nàìjíríà ti pa láṣẹ o pé kí wọ́n dá ọlọ́pàá mẹ́sàn-án kan dúró lẹ́nu iṣẹ́ wọn lórí kíni lórí wípé wọn ni wọ́n ń gbìmọ̀ láti dá iṣẹ́ sílẹ̀ báyìí ni ọlọ́pàá àti àwọn aláṣẹ ilé ìtura kan làbújá bí wọ́n ṣe ń bẹ̀mí kí n gba owó gbà má bínú tó jẹ́ five hundred thousand lórí ikú àbúrò mi àwọn mẹ́ta tí wọ́n jí gbé ni wọ́n ti gba òmìnira wọn padà ìyẹn ní ìpínlẹ̀ èkó ẹ jẹ́ ká dókè lọ́hùn náà à ń padà bọ̀. bí ojú bá ṣe méjì yóò wòran ẹsẹ̀ tó bá ṣe méjì yóò rìnà tí bèbè ìdí bá ṣe méjì yóò jókòó pé lórí ẹni yorùbá broadcasting network òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ó kọ́ni lọ́gbọ́n ó dá mi lára ó ń ṣètò tó wuyì nígbà gbogbo nílé lóko ẹ máa wò ẹ má yí níbẹ̀ o àtọmọdé àti àgbàlagbà. ẹ káàbọ̀ padà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa òpó telegram wa nípa títẹ̀ YBN sí ojú ẹ̀rọ eléyìí tẹ̀ ń wò lójú ẹ̀rọ amóhùnmáwòrán tẹ́ ẹ YBN sórí nọ́mbà náà kété báyìí náà lẹ́ telegram wa tá ò sì máa rí àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan àti oríṣiríṣi àwọn ohun tá a máa ń gbé wá sójú ìwòran yín yẹn ní ìkànnì YBN wáyé o ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ Adíje dupò sí ipò ààrẹ lọ́dún 2023 tó tún jẹ́ aṣíwájú pàtàkì yẹn nínú ẹgbẹ́ òṣèlú APC ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kaduna níbi tó ti sọ wípé àdánù tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna yìí àti sí gbogbo ọmọ ìpínlẹ̀ Kaduna ó jẹ́ ti àdánù tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà ti gbogbo olùgbé orílẹ̀-èdè nàìjíríà ó ní fún ìdí èyí òun yóò fún wọn ní owó eléyìí tó jẹ́ àádọ́ta mílíọ̀nù náírà tó jẹ́ fifty million naira ẹni tó jẹ́ agbẹnusọ fún aṣíwájú bọ́lá ahmed tinubu yẹn lórí ìròyìn àti ìfìlédè yẹn ramon ló ti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé ó ní kò kí ń ṣègbà àkọ́kọ́ rẹ̀ tí aṣíwájú máa ṣe irúfẹ́ nǹkan báyìí ó ní ó ṣe é ní ìgbà kan eléyìí tí àwọn agbébọn tí ó kọlù wọ́n ní ìpínlẹ̀ Samfara Katsina àti Niger ọwọ́ tẹ̀síwájú onílẹ̀yìn yẹn gan náà ní ìpínlẹ̀ Èkó oníláìmọye ìgbà ni wọ́n ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ ètò kalẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìrànwọ́ láti ṣe fún àwọn ènìyàn léyìí tí aṣáájú Bọ́lá Ahmed tí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Okowa ṣe àbẹ̀wò sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ààrẹ mọ́ Olúṣẹ́gun gómìnà ìpínlẹ̀ Delta Ifeanyi Okowa ló ti kí bàbá ìyẹn àrẹ̀mọ ọbásanjọ́ ní olúùlú ìpínlẹ̀ ògùn eléyìí tá a mọ̀ sí abẹ́òkúta níbẹ̀ ni wọ́n ti sọ wípé wọ́n ní ifeanyi oki bàbá olùṣègùn ọbásanjọ́ wípé wọ́n ṣeun bí wọ́n ṣe ń ti orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn ó wá tẹ̀síwájú wọ́n ní ọ̀rọ̀ tí gómìnà ifeanyi okowa bá wa sọ́dọ̀ bàbá àrẹ̀mọ olùṣègùn ọbásanjọ́ kò sé lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí kò fi ẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Ọbásanjọ́ ó ṣe fìdí ìròyìn múlẹ̀ yẹn Kẹ́hìndé Akínyẹmí ó ní Ifeanyi nígbà tó dé ọ̀dọ̀ ààrẹ tẹ́lẹ̀ rí yẹn ààrẹ mọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ níbẹ̀ ló ti ń bẹ̀ wọ́n wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bá gbogbo àwọn èèyàn tí wọ́n bá mọ̀ wípé wọ́n nífọ̀ọ́ lè kan sọ̀rọ̀ lólẹ̀dẹ̀ Nàìjíríà láti tètè foríkorí láti wá ìyanjú sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀ nàìjíríà wọ́n ní kò wá tẹ̀síwájú wípé ọ̀rọ̀ ètò ajé orílẹ̀ nàìjíríà nítorí pé àìsí ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ tó ìdí ti na okòwò tó fi ń jó àjórẹ̀yìn lólẹ̀dẹ̀ nàìjíríà wọ́n ní okòwò àwa tẹ̀síwájú wípé ẹgbẹ́ òṣèlú all progressives congress ìyẹn apc kò lè nìkan gbé ẹrù tó wà nílẹ̀ yìí o àfi kí gbogbo aka àfọwọ́sowọ́pọ̀ láti wá ìyanjú sí ọ̀rọ̀ àìsí ètò ààbò eléyìí tó múnádóko ká yọ ẹlẹ́sìn mẹ́sìn àbí ẹlẹ́yàmẹ̀yà kúrò nínú ọ̀rọ̀ náà kí nàìjíríà kó lè túbọ̀ tẹ̀síwájú ní dáadáa. àwọn mẹ́ta tí ọwọ́ agbébọn kan tí wọ́n ní ó bà ní agbègbè ayọ̀bọ̀ housing scheme extension ọ̀sìn ayọ̀bọ̀ ìpájà yẹn ní ìpínlẹ̀ èkó la gbọ́ wípé wọ́n ní orí mà ti padà kó wọn yọ wọ́n ti rí wọn padà wọ́n ti tú wọn sílẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní ní ọjọ́ friday sí ọjọ́ sunday ni àwọn tó jẹ́ agbébọn náà tí wọ́n ti ya wọ ayọ̀bọ̀ housing scheme extension yẹn ní ayọ̀bọ̀ ìpájà léyìí tí ẹnikẹ́ni nínú àwọn olùgbé extension náà tí lè fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn báyìí ni wọ́n jẹ́ àwọn agbébọn náà tí wọ́n ya wọ agbègbè náà tí wọ́n sì jí èèyàn mẹ́ta kó sá lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ látẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá yẹn ní ìpínlẹ̀ Èkó yẹn ọ̀gbẹ́ni Benjamin ló ti fi léde wípé lótìtọ́ àti lódodo ni ìròyìn yìí ni ó ṣẹlẹ̀ o léyìí tí àwọn dúpẹ́ púpọ̀ pé Ọlọ́run bá gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta padà gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn ẹbí ẹni tí wọ́n jí gbé sá lọ bí wọ́n ṣe ń fò fáyọ̀ wípé inú àwọn dùn gidigidi nítorí pé kò wọ́pọ̀ nínú ẹnu tí wọ́n máa jí gbé tí ó sì padà bọ̀ láyọ̀ àtàláfíà ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ èkó àwọn dúpẹ́ púpọ̀ wípé àwọn ẹbí àwọn padà sílé láyọ̀ ohun àlàáfíà àpapọ̀ ẹgbẹ́ National Union of Road Transport Worker wọ́n ti wọ́gi lé ẹ̀ka NURTW lábẹ́ ìṣàkóso àlíyájì Musiliu Akínsànyà tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní àgbáríjọ ẹgbẹ́ náà ní àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ NURTW tó jẹ́ ti àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti fẹ́nu kò sí wípé kí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ẹni tó ń ṣe ìṣàkóso ìyẹn ní ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ NURTW kí wọ́n fi iṣẹ́ sílẹ̀ náà pàápàá jùlọ ẹni tí ó jẹ́ aṣáájú tẹ́lẹ̀ ìyẹn MC Olúọmọ wípé kó fi ìṣàkóso NURTW sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ fún àwọn oníròyìn wọn ní àwọn àgbáríjọ ẹgbẹ́ náà eléyìí tí ààrẹ Alhaji Tajudeen Baruwa àti akọ̀wé ẹgbẹ́ àpapọ̀ yẹn Kabiru Ado eléyìí tí wọ́n fi ìwé náà léde tí wọ́n sì bu ọwọ́ lù níbi tí wọ́n ti ń sọ wípé a ò fẹ́ MC Olúọmọ lórí ipò gẹ́gẹ́ bí alága NURTW ní ìpínlẹ̀ Èkó mọ́ àwọn àtẹ̀síwájú wọn ni a ti ṣe ìpàdé pọ̀ lóru mọ́jú a sì ti fi léde wípé Ṣèyí Bánkọ́lé ni yóò máa tukọ̀ ẹgbẹ́ NURTW ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ni yóò máa tukọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olórí ní báyìí o à ń fi léde wípé MC Olúọmọ kò kí ń ṣe alága ẹgbẹ́ NURTW láti wákàtí tí ìròyìn yìí tó bá ti léde àwọn mùsùlùmí ní Òṣogbo lólùlù ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà lórí wípé bí wọ́n ṣe fi ẹ̀sùn kan àwọn tí wọ́n ń ta létà ilẹ̀ kan tí wọ́n pè ní rélùwé ni wọ́n sọ wípé wọ́n ní wọ́n ta ilẹ̀ kan eléyìí tí àwọn ẹgbẹ́ mùsùlùmí náà ti fi ń kírun láti bí ogún ọdún sẹ́yìn tó ti fi ń kí ìrun ídì wọ́n ní wọ́n tà fún ẹnìkan tó jẹ́ pásítọ̀ Bùkọ́lá Solomon gẹ́gẹ́ bí agbẹnusọ fún ẹgbẹ́ mùsùlùmí tí wọ́n pè ní Ọ̀ṣun Coalition of Muslims bí wọ́n ṣe ní wọ́n sọ eléyìí lóde wípé àwọn ò fẹ́ kí ẹnikẹ́ni kó bọ́ sí orí ilẹ̀ náà àti wípé ọ̀rọ̀ táwọn ní láti sọ ni pé àwọn mùsùlùmí yóò sì máa tẹ̀síwájú láti kí irun ìdì ní orí ilẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìkìlọ̀ fún ẹni tó jẹ́ iléeṣẹ́ tó ń talẹ̀ ta lé náà ni wọ́n ní àwọn ń ṣe ìkìlọ̀ náà pé pé ilẹ̀ tó wà ní agbègbè òkè onítì yẹn ní Òṣogbo kí ẹnikẹ́ni kó má débẹ̀ o gẹ́gẹ́ bí Kazeem Ọ̀dẹ́dèjì tó jẹ́ agbẹjọ́rò fún àwọn coalition of Muslims yìí bó ṣe fi léde fún iléeṣẹ́ rélùwé yìí náà wípé a ó sì máa kírun níbẹ̀ kò sì sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ wá ibòmíì fún pásítọ̀ Bùkọ́lá Solomon ilé ìtura kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ageti Luxury Hotel eléyìí tó wà lólùlù lẹwa làbújá ni ìwádìí ti jẹ́ kó yé wa wípé wọ́n ní wọ́n mọ̀ nípa ikú ọmọbìnrin ọmọdún mọ́kànlélógún tí orúkọ rẹ̀ ń jẹ́ Esther Isiaki gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní àwọn aláṣẹ ilé ìtura náà ni wọ́n ti fi five hundred thousand naira bẹ ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n ọmọ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Isaac lórí ikú àbúrò rẹ̀ Esther Isaac bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn yìí wọ́n ní Emmanuel Isaac ló ti pe àkíyèsí iléeṣẹ́ ọlọ́pàá sí orúfẹ́ ọ̀rọ̀ yìí léyìí tó tún fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá wípé iléeṣẹ́ ọlọ́pàá ò ṣe ìwádìí tó láàmì lakàtó ní ti òun lẹ́yìn tí wọ́n ń pàdé àpòpọ̀ mọ́ ilé ìtura náà láti pé kóun gba five hundred thousand naira náà láti lọ́ọ́ fi ṣe ètò ìsìnkú Esther kí òun sì gbójú kúrò lórí ikú eléyìí tó pa Esther kódùn kópọ̀ kópọ̀ ọlọ́run ọba tẹ́ ẹ rí yẹn ní fẹ̀dá lágbára ọlọ́run ọba yóò fún tèmi tiyín o kò ní jù báyìí lọ fún àṣálẹ́ òní yẹn àkójọpọ̀ ìròyìn tó máa ń dé sójú ìwòran yín ní ojoojúmọ́ ní ìkànnì Yorùbá Broadcasting Network mo ti sọ ṣáájú pé ẹ lè darapọ̀ mọ́ lójú òpó telegram wa nípa títẹ ybn sójú òpó yìí a ó sì rí i pé kété báyìí lẹ́ẹ̀mọ àríwá wọ àwọn ìròyìn wa tó ń bọ́lẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àti àwọn onírúurú ètò ní ìkànnì tá a wà yìí títí ìgbà míì tá a tún fi nípàdé ayẹ má gbàgbé wípé àríṣe láríkàríkà àti ẹrí yẹn náà ní bàbá àrègún ẹ jẹ́ ká ṣe dáadáa sí àwọn ará ilé wa ká sì máa fi àkókò ìkí gbogbo ayé mùsùlùmí tẹ́ ẹ wà ní ìkànnì yìí wípé a kú òǹgbẹ o lágbára náà bá ẹ̀mí òṣìkà ẹ̀mí òrẹ́yìn oṣù ọlá àjẹkànṣe ọlọ́run títí ìgbà mẹ́ta tó fi pàdé ramalifa agbọ́mábíwọ́n lóníròyìn yín oorun ayọ̀ lásùn.